أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله سيد الأولين والآخرين نبينا محمد بن عبد الله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين أنتم ورغم رغبتي إخواني ومشاهدي بالعجي أود الله سبحانه وتعالى وذكر القوة أعمل إلى المقالة الوصف àti ọlọ́pàá aláàbò máa ń wọ̀tà lára àwọn tí ẹ máa ń ní ẹgbẹ́ kábàrà àbí àwọn tí a máa sùn tí a máa fẹ́ gbàgbọ́ délé wò wọn àbí àwọn tí wọn máa sùn tí a máa fi ṣẹlẹ̀ tí a máa dòdò lẹ́nu kọ̀ọ̀kan wa àbí ọlọ́pàá ń dá àgbẹ̀ tó ní fún akọ́kọ́ máa ń dá lọ́dọ̀ kọ̀ọ̀kan wa. ìkọ́lẹ̀ sí náà ẹ̀yẹ ń sọ lọ́wọ́ wa àtúnbẹ̀rẹ̀ tí ó gba ìṣàlẹ̀ tí a fi kò máa ṣe ní ẹ̀yọ̀ tó fẹ́ kọ̀ọ̀kan wa. bàbá tó kún náà sáà máa kí ọ̀gá lọ́dọ̀ yẹ̀rù sọ́lọ́ bá wa ẹgbẹ́ tí a ti àwọn kàmúwa ní ẹsẹẹsẹ tí a ṣe náà ń pè ní tọ̀lé ìsọ̀ yìí ilé àwọn ìlànà rẹ̀ tí a fọ́ wa wọ̀nyí àtẹ̀sẹ̀lẹ̀ bá ní ìtumọ̀ kan ọdún tó bá wa tó bọ̀ ṣọ́ àbọ̀ wọ̀nyí. Ibi tí a ti bẹ̀rẹ̀ náà ní orí ẹ̀ òun náà ní agbọ́nni fọ́tò olówó ọ̀dá tó pẹ̀ fún kí ló sùn ní ọmọdé àti wa mọ̀sánmà tó lọ sọ́jà kí ó máa ṣe ọ̀dọ̀ ọ̀dá nínú àwọn tó pẹ̀ fún kí máa tí a bá ní ìgbàgbọ́ ìpele òǹkà rẹ̀ ọ́ndẹ́rẹ̀ ni tọ́bá tó bá rí ẹ̀rẹ̀ kan tó bá ṣe àlùwàdá nínú ọ́ndẹ́rẹ̀ sí ìgbàgbọ́ ní wọ́n ní ká fún ọ́ndẹ́rẹ̀ ní sí méjì ajá sí kórítọ̀ ó ti ní ìdájí ìgbàgbọ́ àwọn olùkọ́ wa ní kí ló dé ó ní gbogbo ẹni wá ní ṣe àlùwàdá ẹjẹ́ rí pé ó ní ìgbà ìgbàgbọ́ wọ́n ní àkọ́kọ́ ọlọ́ọ̀bà nàìjíríà ó yá àpá àlùkọ́kọ́ àjọ yìí wọ́n ní ẹ̀yẹ́ yìí sódà lọ́wọ́ àpáká tó bá àjọ́jà ó yá àpá bẹ́ẹ̀ ẹjẹ́ àwọn sódà torí pé sódà ni àǹkà fún wa tàbí mẹ́rin wa fún wa láti ìpìlẹ̀ بل الذي أخبر أوفي عن أبي مالك الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم عن جامعك أبي مكسر أخبر مسلم فعابد فأوى نظر محمد صلى الله عليه وسلم أخذ عليه أبي مالك الأشعري قلوب عن سواه ويقول محمد tó gbà tó ga sọ láì ní pé àtọ̀wóró sọ́ọ̀lù ìmọ̀ àlẹ́yìn ẹ̀rí ìmọ̀ra ìmọ̀ra kí ọmọ ṣèmọ̀ra àlẹ́yìn ní àgọ́ ìgbàgbọ́ àwọn àwọn ìgbé àdìsíláńkà báàbù dáwà báàbù fọ́tẹ̀lẹ̀ gbogbo àbájúta fún wá ní òun sọ pé ìbára kò sọ wípé àwòránjá ṣẹ́rí tàbá ní nínú ọ̀rọ̀ a máa ní ọ̀rọ̀ tó ṣe pẹ̀lú kọ́ọ̀lù ha ọ̀rọ̀ tá a sọ tó já sí pé gbogbo nǹkan ló ṣe ní òdòdó sí lọ. a kò mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó já a kàn sọ látàrí rí tọ́lá ní à ń sọ̀rọ̀ ní ìgbà tọ́lọ̀ bá wá sọ tó lò owó kan sínú ẹni tí máa sọ rọ́ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run bá wa ẹni tó máa sọ rọ́ọ̀rọ̀ rẹ̀ náà ló wà mọ̀hámà sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó dá ní ẹgbẹ́ láti sọ ọ̀rọ̀ ayọ̀ báyìí ìtumọ̀ oríṣiríṣi lẹ́ẹ̀mà pàyọ nínú ọ̀rọ̀ ọdún ṣe ní èyí sọ̀rọ̀ irú àwọn ọ̀gáyì fún ní àdíṣà báyìí alẹ́bí àtọ̀wò àtẹ̀lé àtọ̀ ìgbàgbọ́ rẹ̀. Kí wà ní ìgbà? Gbogbo tọ́lọ̀ ń ta pa wá láṣẹ ká ṣe tí ó rẹ̀ jẹ́ ìmọ́tótó fún wa táàbí sí tí ó fi gba ìjọ ìjẹ́ ní ọwọ́ wa lábẹ́ sí ni ó lábẹ́ ìmọ̀ràn. nígbà mẹ́rin mọ́ra òun náà ti gbóṣù nàìjíríà ọlọ́ọ̀ni wa ní kún tún dúró bá ọlọ́ọ̀ni tẹ̀lé lábẹ́ sí jẹ́lọ́bà pẹ̀lú ara rẹ̀ fọ́tọ̀ àrùn ọlọ́ọ̀ni tí ṣe máa Ayá ní pé gúúsù Gàdára ìbára ní, gúúsù Áìsì gúúsùlù ìfà ìbára ni gúúsùlù méjì ìbára ni gbogbo ẹnikẹ́ni tó bá wẹ gúúsùlù ìdára tó wẹ gúúsùlù àì tó wẹ gúúsùlù tó wẹ gúúsùlù méjì fún ẹjọ́ ilé tó jáde láyé gúúsùlù méjì náà ṣe fún òkú àwọn ẹni àfi mọ́ra mọ́ra ara ìgbára ń rẹ̀ sí wa òun náà ní ká ṣe ká ṣàwò àdá. ọlọ́ọ̀bá ni àwọn olùdókòwò ilẹ̀ ṣẹ̀yọ́ lọ́wọ́sí ìyá wákẹ́sí àmàlò ìdáàbòtún ilẹ̀ sọ́dà fábílì ìwúwo ìlú ọlọ́ọ̀bá ni ìgbàgbọ́ tẹ́lẹ̀ bá fẹ́ kí n fa òun lọ ọlọ́run ní ṣàlùwà gáwọ́ bọ́lọ̀ kan wá ń parẹ́ bọ́lọ̀ kan wá ń pàṣẹ ìgbẹ̀ta ọlọ́run wá fẹ́ pàṣẹ ìgbà òkùnkùn tó wọ́ ẹnìyàn ó máa ń fi àwọn èèyàn kan nínú àwọn ẹ̀dá tó dá àwọn ẹ̀dá tó ní tẹ̀sí jùlọ àwọn ẹ̀ṣẹ̀ ìdá nínú ẹ̀dá tọ́lọ̀ ọba dá àwọn máa ń àlẹ́ yìí nà á lò. ọlọ́run wá ní ẹ̀mọ́ ṣàlùwàdà àtùwàdà náà wá ń ṣe òun àfi ń tẹ̀lé

láti nítorí ẹ̀ṣẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ àṣọ ìpé gẹ́gẹ́ bí àṣẹ́lẹ̀ mọ̀kànlá yìí àdẹ́bí ní àtọ̀wóró ṣọ́lọ̀ ìgbà àdẹ́bí ní àdọ̀ alátẹ́rí ìwò àdẹ́bí ní àbọ̀ ìgbàgbọ́ àwọn ìjọlọ́pàá náà sọ lára ọ̀tẹ̀kálá ìdí jẹ́ àtọ̀wí ní ọ̀lẹ́ ìgbèlé tó bá ní ọ̀la áfẹ́lẹ́wá ní orí àdíjìnà ọkọ̀ olùkọ́ السلام عليكم ورحمة الله وبركاته